Amen. ودين تقتلون أنفسكم وتخرجون, وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا إلا خزي في الحياة الدنيا ويوم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحساناً وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم مؤغضون وإذ أخذنا ميثاقكم لا تسبقون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا وتخرجون فريقا منكم من ديارهم تغالبون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل فلان باتو سوال المسلمين أترى لكي كما تجري فنبي صلى الله عليه وسلم ẹ̀yìn tọ́rọ̀ bá rátùbà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráyé àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́wàá náà wà náà ń tọ́ pẹ̀lú sallallahu alayhi wa sallam lọ́jọ́ téèyàn olówó kan lápò tó lè fi tánràn ẹ̀sẹ̀ rẹ̀ pé òun èèrà téèyàn ọlọ́rẹ̀ kan tó lè gbà yàn lẹ̀ téèyàn òsì lẹ́nìkan tó lè fọ́ sọ àwí pé àforí àfọrùn bóun sì rí kóun ọ̀dàrú tó láyé bílẹ̀ ọ̀bà yá àsìpẹ̀ òun wájú ọlọ́run òun yà kó bọ́lọ̀ǹgà fún rẹ̀ ee abẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ náà tààlà kó jẹ́ mi àti ká parí ẹlẹ́ntì ọ̀yọ́ ló sì wá ń jọ́ náà lọ́hùn àtúnṣọ́rọ̀ abẹ́ ọlọ́run kọ́ sọ́ àmì kọ́jọ́ pé ń tá a máa sọ. So yóò mọ yàtọ̀ sí nǹkan tá a máa ṣe tàbí n tá a máa ṣe náà yóò mọ yàtọ̀ sí nǹkan tá a máa sọ á jẹ́ àmú gbogbo gbàlá ara wa ṣe sálọ̀sọ̀ àtàlà wípé méjì á gba bẹ̀dọ̀ tá a rẹ o intanet ọ̀kan wa fílẹ̀ tàfi wá dọ́rọ̀ lọ́wọ́ bá mẹ́sà àbánigbọ́ ju bá a ṣe ń rò lọ wàlá hawla wàlá quwwata illa billahi azim akira wa kú ọdún insha allah rahman ẹ̀ẹ́d tí má ti àfẹ́ máa gbẹ̀rún ọdún lẹ́yìn èkìrì kọ̀ọ̀kan lẹ́yìn ọ̀rọ̀ mùsùlùmí àbá ẹ mẹ́rin sọ pé ẹ̀kẹ́rẹ́ wòde àbá ti náwó pé <laughs> ṣe é pé ilé mi kó díẹ̀ báyìí mo sì mọ̀ pé ẹ̀bà mẹ́rin ọdún mi lọ ṣá Allah àbíkọ́ yẹ kí n béèrè naam akó àsìkò ọdún o kò ní jẹ́ àsìmọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa agbẹ́rẹ́ lọ́sọ̀ àtàlápẹ́ abẹ́ pé kọ́mẹ́jì sọdún yẹn ó sì jẹ́ àfikún sọ̀rọ̀ abẹ kọ́mẹ́gì kí ìbànújẹ́ ó tún padà gbẹ̀yìn rẹ̀ fún wa. a ní àlejò ní oṣù sàlẹ̀ òǹlé náà ni sheu rasheed àbàtí ẹ̀ ń bẹ ní ọwọ́ ọ̀tún mi sheu kí mo pè. ara oríire tí arásọ̀tàlá tó ṣe fún wa láwọn ará nàìjíríà lápapọ̀ ṣùgbọ́n fúnlẹ̀ yorùbá ládàáyanrí ara ẹni àfárò ṣèdùwà lẹ́ni alhamdulilayi tí wọ́n bá ń ka mọ́sálásí lẹ́ni méjì mẹ́ta mẹ́rin márùn ní Egypt lónìí àfa àjọ kan nù máàmù bẹ́ẹ̀ wọ́n ìhùn kọ́kọ́ tó wa lórí walilayi alhamdu ẹ ó tó wa ní kíni o nílùú tí àwọn bàbúrò tẹ́ níyà gbé nílùú tí ìmọ̀mù ṣàfihì kó lọ tó ti lọ̀pọ̀lọpọ̀ ọdún nílùú táwa tí ẹ pé àwọn àgbààfà àgbààfà àni àtẹ̀bẹ̀dò kọ́lọ̀njọ́ ọjọ́ àrẹ ibi tí bẹ́ẹ̀ ti ń gbóná báyìí mọ́sàbà ní bututu bẹ́ẹ̀ mọ́jẹ̀ kírun náà mọ́jẹ̀ kọ́ dàrú lẹ́lẹ́ kọ́lọ̀njọ́ ọjọ́ àrẹ mọ́sàbà ní kí sáfà rọ̀ ṣídìí náà pípadà àwọn mọ́sàbàní sí ní rọrùn àṣeyọrí dáadáa mọ́sàbàní sí fáwọn náà lọ wọ́n tẹ̀kọ̀ sọ̀rẹ́ tiwa náà mọ́jọ́ dàrú lẹ́ńbẹ́ o ìlú ìmọ́jọ́ dàrú gbogbo àwọn tí ń gọ sábẹ́ òṣèlú láti máa dàlú ìrú bá ní tún aláṣìírí wọ́n tẹ̀kọ̀ tó bá tún aláṣìírí tán mọ́jọ́ orí ìlú iná dàrú síbẹ̀ náà wọ́n tẹ̀kọ̀ sọ̀rẹ́ la ilaha illallah kótó di wípé tá a ti fi kọ́ hmm. Allah subhanahu wa ta'ala ó ní sẹ́mi pé ó ti sọ ẹni tí ọ̀dọ̀ mọ́ náà ó ti sẹ́ni tí ọ̀dọ̀ mọ́ àlùjánnà kí wọ́n á ní tó kó ibú bá àwọn tí ẹ ti fún tí àṣáájú wa aṣàwọ̀ afẹ́ máa sọ ó àkọ́kọ́ tí èbẹ̀rẹ̀ náà ni wípé òun ti ní ẹ má pàṣẹ mímu lọ́wọ́ bàṣọ ta'ala ẹ̀dá kan ẹni òore tí Allah subhanahu wa ta'ala bá ṣe fẹ́ dà thank you kìlọ̀ gbọ́dọ̀ wì Allah sàgbọ́n bá nǹkan mi lẹ́yìn thank you mo kọ ẹlòmí ẹ má dàn kankan lọ́wọ́ sọ̀tà ala la ta'budu illa Allah ẹ e, gbọ́dọ̀ mú nǹkan mi má sọ̀tà ala wa bil walidayni ihsana bàbá àtìyà ẹ wà mọ̀ sí dára sí wọn ọ̀rọ̀ àwọn bàbá àtìyà ni à ń sọ lọ tí a fi fi jamaa ọlọ́njọ́ jáde méjì àforíkú lára àwọn òǹbí o méjì àforíkú lára àwọn òǹbí o la ilaha illallah bàbá gbẹ́dọ́ sẹ́mẹ́bí nínú àfẹ́yàn àtòǹbí èèyàn tààlọ́njẹ́ wo jura wọn lọ. omi ni ẹ̀ sító àbúrò ni í ṣe òun bí wa tó bí a bàbá tó bí àwọn tó bí a wọ́n lọ o wọ́n ṣe kí ni òun bí ni sẹ́ kò tó òun ni yorùbá ló wélé yòó kí ló ń sọ̀rọ̀ Kùránì bẹ́ẹ̀ bá ti dáa kápọ̀ mọ́ wà bí wàhálì dẹ́yìn ni. aláàfáà mi pé kí ó láwàá ilé jẹ́ awi báwọn àbú ọ̀rọ̀ yóò lè dárò nínú òǹbí àtọ̀ géèyàn ta lọ́n sí lágbà ojú lè ti òǹbí òǹbí iwájú ọ̀gá wa lọ o òǹbí sẹ́ láàtà bá kọ́ sí ọwọ́ ta kọ́ wò òǹbí èsẹ̀gbẹ́ ọ̀gá wa o Abu Khalid nínú òǹbí àti prọfù tó kọ́ wa jáde ẹ̀dákùtà alàgbà òǹbí ni o ọlọ́run ló tó bẹ́ẹ̀ kò sì sí tó tó bá wá jẹ́ wípé olùkú èèyàn bàbá rẹ̀ náà tó wá ni àáfàá rẹ̀ bàbá rẹ̀ náà tó wá ni ẹni tó tún kọ ní sí ọwọ́ bàbá rẹ̀ náà tó wá ni bóòlù àṣìṣe yìí. tí ì wà nù olùgbé kí ni o rẹ́jẹrẹ́jẹ rẹ̀ bí ó sì máa sùn bí rẹ̀ ó tún ti di kí ni o pípọ̀ sí téèyàn bá ti sí ìbálòpọ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀ lò kọ́ mọ̀ tọ́jú lè kí pé ń ṣe o sánmà ni ẹ ti ń ṣe ọ́ ọ̀rọ̀ wọn sì lè gbọ́ àfikọ́ padà ìǹtẹ́yìn bá gbàlàyé nínú ọlọ́dà bí wí báyìí táwọn òbí ọ̀bẹ ìgbà lọ́wọ́ èèyàn méjì ni ó pè sí nínú kọjá pé èèyàn ni ó jẹ̀bi àìjẹ́ pé wọ́n gbà wọn tàbí kọjá pé èèyàn ó jàre wọn ah, ṣùgbọ́n sùúrù ọjà kó tó lè jàre o. Allah subhanahu wa ta'ala ń sọ fún wa wípé àwọn òbí méjèèjì ihsanan dáadáa tí a tó jẹ́ òpin dáadáa ó ní ẹ máa ṣe sí wọn. wadil qurba lẹ́yìn náà àti àwọn alásùnmọ́ akɔrɔba biiri la iwaji kɔhara a tura le daadaa ne bi ɔrɔ kɔrɔba yi ne ba taa bi ti a ti tura le mbɛ àwọn wo ni kɔrɔba wa bóun ni sise gbɛlu lera wọn kɔrɔba sɔ asalam awo eyan awo afa awo si yakpɛnu mbɛ. àwọn kan ní gbogbo ẹni tó bá ti jẹ́ Banu Hashim àwọn nìkan ni abdulshamsi nǹkan sí ẹwọ abdulmanaf sí ẹwọ àbíwọwọ kí sì ni tó fà ní wípé bàbá ni bàbá mi ni bàbá mi ni bàbá mi ni bàbá mi ni ṣùgbọ́n bàbá yìí láti pìlẹ̀ yìí ọmọ kankan bí àwọn míì wá báyìí àwọn míì wá báyìí àwọn míì wá báyìí àwọn míì wá báyìí igun tá a bá fi tó yìí èyí tó bá kan ti ànàmísà sàlám dọ́rọ̀ bàbá rẹ̀ ṣé bá ń láyìn láàfin máa tò bọ̀ ni àdúgbò bí akátó yìí náà àtò mọ́ ntọ́ra muskila lé nìyẹn ayé ló masala nu sùnú sàlám tí a bá léèyàn dáa pín tí ọba yẹn jáde bí ní àdáa kọ alábòsílẹ̀ tó tó sọ̀rọ̀ ìmọ̀ akọ́fẹ́ lo jìbìtì kọ́fẹ́ gbàǹkan bìkan kọ́ wá ròyìn ń tọ̀ bóódì ṣùgbọ́n tí wọ́n bá lè yàn dáa pin anabi sallallahu alaihi wasallam ìmọ̀ kan tó fi jẹ́ pé ẹ ń bá mu lọ́tà sábàá ṣe wá àsìfo ni bí yóò jáwọ́ orí ibú níwájú rẹ̀ wọ́n è na. bẹ́ẹ̀ fi ṣépè ìpè ti mú. bẹ́ẹ̀ fi ṣépè wọ́n ti gbé ṣépè láti sẹ́wọ̀n. amsa samse lọ́wọ́ sọ pé gbogbo tó à ń bọ̀ gbogbo nǹkan tó mú wá tí èntí èèyàn bá ti máa ṣe ń bẹ̀ bọ́ọ̀ bá ti ràn tí ẹ ń se ọmọ amú ẹ lọ́rẹ̀ èké àní kankan yóò sì ayé ẹ̀sẹ̀ àníkùnkùn tẹ́ gbìyànjú ọgbà àìfí mi lẹ́ o pò kí ní mi sí bí ọgbà èmi ní tí ìfilẹ̀ ìbẹ̀nú ẹ̀sẹ̀ mi o mọ̀mọ̀ pọ̀ nkọ̀lọ́lọ́ ń bẹ̀ kọ̀kọ́ ṣùgbọ́n pọ̀ àmọ́rú ìgbìjẹ ọ̀gá lọ́jọ́ fún mi ojú mi lọ́nbẹ̀ o gbàyàgbàyà rárá dá àwọn oṣù àwọn ọkọ ilé àti ah lẹ́nu ẹ̀ mo lè fún ní káfà ta ló fún káfà ni ah kí ni tiẹ̀ dé ń bọ̀ kọ ilé àkejì ajá rẹ̀ ìyàwó rẹ̀ eh, ẹ̀ gbẹ́rù rẹ̀ lọ jọ jẹ́ jáde èmi ọ̀pọ̀ nǹkan ọlọ́run bí òun kọ̀ àkọ́ ọmọ fi wọn mọ pò kí ìrìlẹ̀ sí níbi eléyìí lọ báyìí mo ń kọ́ ọlọ́run bẹ̀ bí èsì gbọ́dọ̀ rìnú o bí èsì gbọ́dọ̀ rìnú o àwọn balab manaf hashim anabi sẹ́mi kúmọ̀ sáà níbi ìsọ rẹ̀ pé nínú àtọ́lọ́ ń sálẹ̀ sá hashim ọkàn nínú hashim ọ̀tà kùrẹ́ṣì lẹ̀ sá àwọn ìran míì nínú ẹ̀ka tó pìlẹ̀ o ah kí ló ta ìpàdé bílẹ̀ yẹn rí pàtàkì nígbà wọn bí àdébìlẹ̀ rẹ̀ pé àwọn wo ni kọ̀rọ̀ ọba rẹ náà àdébìlẹ̀ tẹ ẹ má mú banu hashim nìkan o àwọn apá kàfa lẹ́yìn banu hashim àwọn onímọ̀ mi wọ́n ní àbàbọ̀ mọ̀nàfínà wọ́n ní kílẹ̀ rí wọ́n ní sẹ́ ẹgbọ́n tí wọ́n bí àdébìlẹ̀ sàlám léèrè sí àwọn sọ̀hábà ẹni ọlọ́ọ̀nìyàn jẹ́mọ́ ẹ̀ mẹ́jì àtàrà wa o àtàfà àti ṣe wáàsì Imani tó kù ta ní ìsìn báyìí ó sì rọrùn ilé fi jí orí o àwọn ìmánì wọn sì wájú pé gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ ọgbà lálìkì àmọ́ wọ́n ti lọ o ṣé n túbẹ̀ ń sọ àwọn tí wọ́n ti ẹ̀ pé bí wọ́n ṣe ń sọ fún un náà pé ah, ó sì nǹkan kan tó sì ṣe wàhálà lórí nǹkan pé ó sì nǹkan kan ọkàn alù sí ọlọ́ni ó parí àlìkì àmọ́ tí ó sì tún wá rẹ́rìn tọkàntọkàn tí ó pèyè dà ọ̀hún ò sí mọ́ o. wọn ò sí àtẹ́ntí ń rí àtẹ́ntí ń gbọ́ wọn ò sí mọ́ o. nítorí wípé special made làwọn ọkàn torí ẹni tí wọn fẹ́ bá lòun ìlú ẹ fi sórí ire tó tó bá wọn. mi pe special made lòun náà lọ́ọ̀kẹ́ àbá. naam jama se se se kini yẹn clear kila fẹ́ fayọ. naam kila fẹ́ fayọ mbẹ wọ́n sọ̀rọ̀ wọ́n fi ẹ̀sìn polówó nǹkan fún wa. Ah, ẹ jẹ́ àkókò mọ́sálásí yìí ẹ jẹ́ àtúnú mọ́sálásí yìí ṣe nǹkan ọ̀la ilé ìfowólẹ̀ ilé ìfowólẹ̀ ilé ìfowólẹ̀ ilé ìfowólẹ̀ n bò ṣe sáà mọ́sálásí dúró tánà gẹ́gẹ́ ìfẹ́sùn bá ń bá a sọ̀rọ̀ báyìí bàbá gbẹdọ kú mẹ bọ́ sẹ́yìn mẹ́wọ̀n wọ́n ní kí ló dé bàbá gbẹdọ fowó lẹ́ẹ̀bá ṣe ń dá o wọ́n ní ẹ̀gbọ́n sásùn ìmọ̀ ẹjọ́ kò ń bẹ̀wọ̀n ìmọ̀ ẹjọ́ kò ń bọ̀ táàjọ bẹ̀rẹ̀ ló ebútú ẹ dákun ṣé agbẹnú ẹni dìde bẹ́ẹ̀ ní tòótọ́ tẹ́ẹ̀ ní wíkẹ́ ní mà tí nǹkan kò sì ní sílẹ̀ mi pàdé ọlọ́run tí wọ́n wá sọ pé ah kí ló dáhùn kó òfin sọ̀rọ̀ ní ah ìtọ́pọ̀ tí òjò sọ̀rọ̀ ní wípé ìjọ tí fún òun yẹn lẹ̀ kò rú gbogbo tẹ̀yìn sọ yẹn ó fún ìbàlí kí a máa rẹ̀ ní kó ní o ẹjọ́ sí ń bẹ́ẹ̀ mọ̀ wà tẹ́ntì wà tẹ́ntì ń bọ̀. akaramakunla kama dakọ ẹ̀gbọ́n stars kan dakọ stars gan ẹlòmíì o tún pa ah, ah, èmi ò rò pé nìkan kan láàyè mọ́sáàsì lẹ́yìn máa mú. jẹ́mẹ́ ẹ̀jọ́ tó rọ̀ lọ́ọ́ ẹ̀mẹ́jì àtàrà wa ibi wàhálà ti ń dé nìyẹn o. ká tó fi clear ẹ̀mí ara wa ká mẹ́rin tó súnmọ́ wa nù nínú àpèjúwe wa ilé yàtà sí lọ yìí ọlọ́mọdéjọ́rọ̀ gbọ́ dàrú o àwọn ọmọ ìyá kan dìde wọ́n ní mùsùlùmí tí ọ̀bà rẹ̀ pa ẹ̀pẹ̀rẹ̀ yà fún wa a sì hẹ́ran fún èèyàn six hundred eighty seven àwọn tó wá ṣe wàhálẹ̀ ẹran wọn wá jẹ́ sixty mélòó ni ẹ. sixty ọgọ́ta ló ń kà. nínú wọn ilà wọn tí wọ́n ń bá ní mú ẹran tí wọ́n fi ń pa nínú wọn náà ti ń sunran tí òòrùn mú ẹ inú wọn ti ń fọran àti ń pọ̀ fún àti ń kún àti ń gé inú ọ̀rá àti ń tò àwa ahẹ́rẹ̀ ìtàn wọ́n ti àgbàgbé àwọn èèyàn ó sì yọ̀ra wọn lẹ̀ náà kan wá bá mi pé sáṣọ ilé ṣe wáṣì fún àwọn èèyàn mú ní a ṣe wáṣì fún àwọn wáṣì òkè wáṣì fún wọn ni nàìjíríà tó wá pé ilẹ̀ bá bá wọn sọ̀rọ̀ mú ní a. afábọ̀lọ̀ sọ kì í ṣe ìṣẹ́ alábòsí ó sì pè mí ẹgbẹ́ kan pé láṣọ ẹ̀ mọ̀lú wáṣì ẹ̀ ṣe fún ọ inú ti bí àyàn bò dí o tẹ́ ẹ bá gbọ́ táyàn wí lẹ́nu ó ní agbára ò pé a látàárọ̀ táwa kásùn bá ń bí. ìbá ti sọ pé àwọn aláàfọ̀rí komi nta sì rò ní wípé bá a bá kọ́ wá kó ẹran ìlẹ́tàn táwọn èèyàn bá ń mẹ́wọ́ káwọn máa mú méjì tó ráà tó ṣe wàhálà ẹni bẹ̀rẹ̀ mi wa kó a jẹ́ sí ara wàláì tí èèyàn bá lọ rè é gbélé yìí pé àṣẹ ẹ̀ nìmọ́ ni wàláì wọn bu ọlọ́run bá nàbí màá yàrá yóò sì sẹ́lọ̀ lórí ẹ̀tọ́ wọn ni wọ́n yẹ ṣerú ẹ̀mí yẹn mọ́ ọ̀rọ̀ yóò pè àtúndì ọlọ́run àwọn fọ́nra yóò ọgbẹ̀sẹ̀ ìlàlíkì àmọ́ òsì láyé máa o ooo. ó jẹ́ àmọ̀ bá àtún ẹ wàlẹ́ àsìgbà fìtá bá sábòsì bá àtún bá bòsì kún àtún ẹ. kí ló kí ló tọ̀sẹ̀ bẹ́ẹ̀ nǹkan méjì ni oríire tí ẹ ní ṣé ẹ mọ̀ pálẹ̀ bí ti jí ó yé wa wípé báyẹn ṣe ń súnmọ́lì kí a máa sí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ò ṣe ní í dá sí mọ́. ó rí pé dídá akẹ́kọ̀ọ́ wà lára wọn tẹ́lẹ̀ kó tẹ̀sìn lọ́fà tó jẹ́ pé kèfèrí ìgbà wọn náà kètò ìṣẹ́gbẹ́ mùsùlùmí ní ìrìnsìn níbi ìwà wọ́n wá ní àbí ọ̀daràn o wọ́n náà wọ́n lò àti wọ́n àtẹ́ntì ń ṣe tiẹ̀ ẹ̀ máa lọ́nu ṣé ibùba yìí ẹ̀ máa lọ́nu kòtò kọ̀sẹ̀ntì ọ̀tàjà lọ́dọ̀ wọ́n wá ní à tọ́bẹ̀ rí bá igun wá papọ̀ àwọn ọ̀sẹ̀ ń ti àṣùgbọ́n àbàwọ̀ wọ̀bẹ̀ kébìrì sí ni ẹ wọ́n wọ́n sàsàlámù wọ̀bẹ̀ nígbà sàlámù wà dìpọ́ lọ ń gbapò àfẹ́sọ̀ sàlámù àwọn ìgbà tí ẹja gbọ́bá gírí ẹ wọ́n máa wè máa ń bí ẹ̀mí o torí pé ń bẹ̀rẹ̀ òtún padà béèrè pé ọ̀dà kí ló fa la ilaha illallah sàlám ẹ ọlọ́njọ́ járe gbogbo ntọ́ bá fi mà wà nù màá rẹ mọ́tò jẹ́ ọjọ́ pé láì sọ́dún búláríkì àmọ́ o méjì ọlọ́run ló yẹsì alúnáka ní Qur'an ó ń lo àwọn kan ìfiwọ́ òsì wà yẹsì alúnáka ṣùgbọ́n wọ́n tọ́ báyìí gbàrà kan ó tí ò wà ní Qur'an báyìí yẹsì alúnáka anil ahilla kò ní wáwò èyí tó tún tẹ̀lé yẹsì alúnáka mada yunfikun kò ní wáwò èyí tó tún tẹ̀lé yẹsì alúnáka anil ẹ̀ anṣẹ́lẹ̀ àrọ̀ kìtàlẹ̀ fèé ètò ìtẹ̀lé yasalunaka anil khamri wal maisir lẹ́yìn rẹ̀ ètò òtún wá padà àwọn tó tún níwá òtún wá fi dunya wal akhirah wa yasalunaka anil yatama wa yasalunaka anil mahid wa yasalunaka anil ruh wa yasalunaka anil jibali àwọn àfáà ní gbogbo wọ́n wà bí wàrẹ̀ bí léèrè gbogbo ń tà sàbẹ́ tó lè bẹ̀rẹ̀ ní ẹbí léèrè tó lọ wá fẹ́ fèsì lójú ẹsẹ̀ ọlọ́run yọ̀wọ́ òkú ṣùgbọ́n wọ́n tó lè pé àdébí máa múra lẹ́ o wọ́n padà wá bí ọ́ ní kàrá ìkẹ́ tí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ń sọ̀dà bí ẹ̀fọ́ táàmù tí wọ́n bá bí ọ́ òun wà níwáwó wà yẹ́sì àlúlẹ́kà ní ruhi mo fẹ́ tó àṣírí fún ọ tó bá tó táyé mù kankan bọ̀ àbọ̀ kéétì olùmọ̀jẹ̀sìn o ó bẹ yà wọ́ pàrọ̀ wá bí ọ́ ní pàǹkárá yìí wọ́rọ́ bí bá a ṣe ń súnmọ́ bèrè ìgbà wo la lè súnmọ́ kò ní ìrùn kò sẹ̀kan wọ́n wà bí wà nàbí o ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ tán àṣàbẹ̀ ń béèrè ọlọ́run wà yọ̀wọ́ òkú ń bẹ̀ ọlọ́run wà ní yes alunaka anil anfal kí sì lọ́fà nafulu lọ́dọ̀ lọ́dọ̀báwa òní ń tọ́balẹ̀ lórí ìpìlẹ̀ wàyà kúbà náfìlà tán àfọwọ́ Ibrahim ní Ishaq kódà lójú ayé rẹ náà ọmọ nóòtù bímọ ìlójú àwọn pé ìsíákì kọ́ ni vẹ̀bí nítorí pé kò sẹ̀tàn nínú ọ̀rọ̀ ọlọ́run ọmọ tá a fẹ́ fọ yìí yóò tó bímọ lójú ayé rẹ sọ wọn wà ní wọn lọ pa tẹrù ó sì wà máa bà àbí yóò túbọ̀ wípé yóò tó bímọ lójú ayé rẹ ìjọba máa ní pé lọ́ọ̀rẹ́ pọ́mọ́ ọ̀hún yọ̀ọ́kẹ̀ bú ẹ̀rẹ̀ ni tọ́ọ̀bù ọ̀hún ọlọ́ọ̀bẹ̀ ìsọ̀bẹ̀ lẹ́tàn Ah, ọ̀rọ̀ yóò clear. kò clear bàbá kò ní kò yà ní ìjà sí pípa ni. àwọn sọ̀hábà wa ń bèrè pé bí wọ́n ṣe jagun bá gírí tẹ̀jọ́ náà wọ́n sàbẹ̀ pín mẹ́ta kí ló sì fà àwọn èèyàn kẹ́pìlẹ̀ ń bẹ tọ́jú wípé wọ́n fèsì àwọn ọ̀tá àwọn kan ń bẹ iṣẹ́ tí ń ṣe wípé ànábì gẹ́gẹ́ ó ra gáìdì àwọn kan sì ń bẹ nù wọn tí wọ́n ń sa àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀tá nígbò ó ṣe sáà ní ọba pín mẹ́ta wípé tá a bá ti ẹ̀fẹ̀ máa pín tá a gbà lọ́wọ́ àwọn kèfèrí àwọn tá a dojúkọ wọ́n yìí gangan la lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀hún kan ní ẹ̀hún lẹ́tọ̀ọ́ kí ni àwọn tá àwọn tá nǹkan ìyànà bí sẹ́mi ìrọ̀jẹ̀ mẹ́rin bọ̀dì wa lọ́nu rẹ̀ ẹ̀yin náà rí iná ṣùgbọ́n kí ẹ̀rẹ́ kẹta ó tó wí wọ́n wà tá a sàájọ́ kápẹ́ ńgbà gbogbo ọdún pọ̀ ọgbọ̀ yíga ogun ẹ̀tí ṣe ní jẹ́ fẹ́ pè tẹ́wọ̀ ọ̀bá kójọ sẹ́ẹ̀rì gẹ́gẹ́ ni àtẹ̀jídù àmì ànàbí àtẹ̀jẹ́ ẹ̀rúgbà yìí ni. ìfanfà ìdè wọn bá dìde a sì sọ pé àwọn ẹ̀mí àwọn ẹ̀mí pé àlọ́ gbàlálì kì á mọ̀ tí ò sí nǹkan mi tẹ́ gbọ̀mọ́ rẹ̀ nìyẹn. yẹ́sì àgàn lànfààl àwọn ẹ̀sà àbẹ́ ń bi wà kí ó tẹ̀lẹ̀ kò wà níwáwò. wọ́n bi ọ́ nípa pé bóun ẹ̀ fẹ́ pé nǹkan ogun yìí ẹ̀gbọ́n tọ́lọ̀ ni wí ni orílẹ̀ ànfààlù lillahi war rasul sọ̀pọ̀ náà àtàníbì lónìí wattaqullah ẹ kí sara o lóòótọ́ kó tí wọ́n sọ pé ah, àfa bẹ̀rù ọlọ́run kèé sí èbú wà láì fẹ́ ni eré ẹ̀ ń tọ́ sọ yẹn lọ́daràn kápá nìyẹn kó fẹ́ fi mú ọ sí ẹni ó kù ọkọ lọ́run wà lẹ́yìn ọgbà bẹ́ẹ̀ ìsọ̀sọ̀ ìbẹ̀rù ọlọ́run ọlọ́run jẹ́ ìbẹ̀rù ẹ̀ kí ẹ fẹ́ wí fún mi ìtọ́ ìwọ́ bẹ̀rẹ̀ lọ́sàásùn náà kékeré sálọ tọ́lọ̀ ń dùgbẹ́ kàdé bíi yá ayọ̀ rẹ̀ tẹ́kìlá. àwọn olùbàbọ̀ òdo rèé wọn tí èsè gbẹ̀mí àti eré o. ọlọ́run wọn sọ fún ẹnìbísà sáré wípé sọ fún wípé èmi àtẹ̀ bìlání ṣùgbọ́n tó kẹ̀yìn ni pé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run wà á sùn dáta bẹ̀yìn nìkún ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ àtúnṣe tẹ́ àmọ̀sílẹ̀ náà rí ẹ kọ́kọ́ jẹ̀bi ara yín lógun o níbi nǹkan wà nù o tẹ́ ẹ̀ bá ti fẹ́ẹ́lì mbẹ́ o àlìkàmọ́ ọ̀dà o jama àwa kàáyàn kìíní kejì kẹta ọlọ́run wá ń sọ àmì ọ̀rọ̀ lọ nínú sọ́tọ̀ àfáàlì náà ni o tó wáyà karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá kọkànlá tó fi láyé ogún tó fi láyé àtàtì ìwọ̀n lọ bí ayé àbí fọ́tì lọ́nà sẹ̀sẹ̀ wà á fèsì ọwà ni wa'lamu annama qadimtum min shay fa inna lillahi khumsahu ọlọ́sùnmi balùwẹ̀ wọlé ẹ̀tàmà wọlé ọlọ́sẹ̀ wà ń kà á padà torí wípé ó ka ọlọ́ọ̀la fún wọn ó sì ẹ̀fẹ̀ kún ẹ lẹ́kọ̀ọ́ ni kọ̀ àfíìsì kọ́ ẹ sàmì ọ̀rọ̀ ó sọ pé ogun tá a ní ẹ̀rí máa jà yìí tí a gẹ̀gẹ̀ bá dojú kọ yìí èyí tó bá padà sá padà mọ́ ìdá hàn ẹ̀yà kíríkà ṣe kíríkà ìṣe òṣìṣì ìṣe òṣìṣì ìṣe ó ṣe wà àfíìsì lẹ́yìn àyà bíi fọ́ọ̀tì torí pọ́ fẹ́ fi kún ẹ ni iye tó wọ́n fẹ́ fi kún ẹ padà yìí tí wọ́n bá fi bẹ́ẹ̀ni àti ìlòru ẹ̀ á sá padà ni. ẹ dákun àti jà àti ṣe wàhálà aláàbò àti dàláàbò ara ẹlòmí ò níyàwó mọ́ ẹlòmí ọ̀rọ̀ mọ́ mọ́ ẹlòmí ìtìjọ lójú ifọ́ ẹlòmí ìtìjọ lápá kan ó ní àgàkan yìí tá wà padà wá fẹ́ pin wọ́n wá ń bu alórí nǹkan yẹn wọ́n ò fèsì lórí ẹ̀ ewé bá ṣe pé ọ̀kàlùkù ah, ti dá tiẹ̀ jọ sáàsù fẹsẹ̀ polówó ẹ̀ fún wa kí o sáàsù fi ṣe o wọ́n fẹsẹ̀ polówó ẹ̀ fún wa ọ̀kàlùkù sáà ń fi tiẹ̀ lẹ̀ fẹ́ràn nìkí la bẹ́ẹ̀ kọ́ mi náà asati ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́sálásí náà ká tún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ sí nǹkan kan akọ́ mọ́dúrásá tán gbọ́n náà dábàá ní ah ẹ̀ẹ́ eh. wọ́n ní wọ́n ti ẹ̀ ṣe ètò end of year section lọ́dún yìí wọ́n níbi two million sẹ́kù lẹ̀ bóla sí afẹ́ síbáǹgàǹgà pé wọ́n náà lásọ̀ dá gbogbo ń dàbí sí kí ní tòṣàṣù bá bọ́ọ̀tà pé ọlọ́ àtàlẹ́bí ló ní tẹ́ gbèrò ẹ̀ẹ́dẹ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run kẹ́ẹ̀sì ọgbọ́n náà rẹ̀ kẹ́tọ̀rí ọlọ́run wà lẹ́ẹ̀dá ìkọ́ ọmọ náà pé ustaz ńgbàtà ara ẹ̀ ní ewé agrimenti dànù afẹ́rúkọ tẹ́ fi bẹ́ láyé ìsìn náà ọgbọ́n ṣe wọ́n bú wọn tó tí bú wọn tó tí bú wọn tó kò fèsì ẹ̀rù wá bá wọn ẹ̀mí wọn gbọ̀n àwọn àjọ pátá àjọ ṣètán ọlọ́wọ́ fún alábàríkà máa lọ lé ó sì ní alábàríkà náà tí ó sì àgbọ́ ẹ̀rí tó tọ́ kò sí mọ́ o. jẹ́wọ́n ṣe ká máa tara wa ni. wọ́n ń bèrè ẹ̀tọ́ rẹ̀ padà wàláhì tẹ́ ẹ̀ sùúrù pẹ̀lú rẹ̀ ẹ̀yin lẹ́ ọlọ́run o torí tí ó mọ̀ lẹ́nu ẹ̀ yóò rọ̀ búdì yóò rọ̀ búdì. Ah, ẹ̀dùn àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ sí ọmọ méjì ni ah, wàláhì bí àwọn jẹ̀kọ́ bá lè yàn ọ̀dà lórí táǹsọ̀ yìí kọ̀ọ̀dà náà nù kó tiẹ̀ dáadé. àtẹ̀bá bẹ́ẹ̀ tó o bẹ́ẹ̀ ọwọ́n sàdíìsì ṣẹ̀ṣẹ̀ bá wà nìkan ni àbí òsì lẹ́gbẹ́ dání. kẹsẹ̀ yẹn wá sí fún ọlẹ́tọ̀ ní fún ọlẹ́tọ̀ ń tí ọba ní sílẹ̀ sọ bí ọwọ́ ń bàbá yìí nítorí pé ẹ̀sìn ni hmm. wàlẹ́sìn yẹn fi polówó ẹ̀. ó ti dọ̀rọ̀ o ó ti di o ti di ọ̀ràn jẹ̀mọ́ gbogbo àwọn táwọn èèyàn fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n wá báyé wọn jẹ́ wọ́n báyé jẹ́ ni àmì ìrànà ń ṣẹlẹ̀ hindu àfa àtúbá ọba dọ́ràn wọ́n ti ẹ̀rẹ́ wọ́n sọ ètò àwọn o ah, wọ́n kọ́ kúkúrú náà mọ́ mi mo ìdí mọ̀ nǹkan ní mo fi lẹ́la mọ́ yìí ó ti sàwé ẹ̀rí mi yá ni mo fẹ́ wọ gbé padà ìlé kan jà mọ́ owó kò dà nínú kájọ kú pọ̀ kọ́lá kẹ́ máa lọ lọ́mọdé rẹ́bí báyìí kí mo fẹ́ dàmọ̀ lọ ayé mo fẹ́ gbé ṣe mọ̀ pé n tó fà náà nù ẹ̀sìn ẹ̀ kíyè sára o wọ́n lè dìlẹ̀ kúrúbà àbí wọn sọ dáná lọ́wọ́ wípé nígbà tó lọ́wọ́ wa ń pín nǹkan tí wọ́n gbà ní àǹfààní ọwọ́ á inna lillahi hubsahu wali rasulihi wali dil qurba wali yatama anabi náà ní one over five way èyí tó bá wá kànábì one over five way yóò máa fún àwọn alásùnmọ́ rẹ̀ àwọn dùkú báyìí àwọn afáwọn ní bànú hashim nìkan ni anabi ní àwọn bànú abdul manafi bẹ́ẹ̀ lè anahum sharakuna fil jahiliyyati wa fil islam torí wọn ò fi mí lẹ̀ nígbà tó lọ́wọ́ tí ìsọ̀mí dá nàbí nígbà mo tún dá wọn ò tún fi nílẹ̀ náà alásùmọ́ àmì ara ilé mi ní mímọ̀ fún mi. sọ̀rọ̀ wa tó lẹ́wọ́ sálámà ni. wọ́n mọ̀ fún ọ o. ìwọ ọ̀sáàsì tó bá ń fẹ̀sẹ̀ ìpolówó nǹkan tó o bẹ́ẹ̀ fi lọ sọ àwọn yẹn di mọ̀nàfíìkì láti bí kọ́ padà fẹ̀tọ́ wọn dùn án kọ́ wa gọ sábẹ́ ẹ̀sìn gbogbo tí ẹ bá wí sọ́nà ìwọ lóòrò ju ẹ̀ tí ẹ bá wí sọ́nà ìbẹ̀rẹ̀ lóòrò di o tí ẹ bẹ́ẹ̀ bàlùjẹ́ òórò ju naam òdodo ọ̀rọ̀ ló ìdán ẹ̀dá kan tá a lò pín ẹni rí. sallallahu alayhi wa sallam. wàlíyàtàmà àmọ́ mi kọ̀ọ̀bà àfọ̀ àfọ̀ dáadáa wàlíyàtàmà mi tẹ́lẹ̀ ọlọ́run tó sọ fún ẹni pé kí wọ́n máa ṣe ra sí aláṣùmọ̀ wọ́n máa ṣe ra sọ́mọ òrukàn o yàtàmà sáà tún níwọ̀n rẹ̀ wa tọ́wọ́ ní fàáìlù tí jẹ́wọ̀ wá wá ní fàálà àní o nàdíìmù ẹni ọlọ́run pé kọ́rọ̀ rẹ̀ ọ̀padà jà sábà máa tí wọ́n bá ti ń pé méjì mẹ́ta mẹ́rin tí wọ́n bá ama ni a máa ń pè à kí ni a máa ń pè à ẹ̀rọ nàdàámá. ọ̀wùyá ìtìmù masdar rẹ̀ ìmọ̀ wọn náà méjì náà ń fọ̀ mímọ́ ọ̀rọ̀ méjì ó lè wá ní yútìmù ó sì lè wá ní yátìmù kí wọ́n á ní ìpìlẹ̀ rẹ̀ tí wọ́n bá pèèyàn ní ìtumọ̀ ẹ̀ ní apá kan ní ìtumọ̀ rẹ̀ ni pé ìntọ́bọ̀ wà munfarid ìntọ́ dádúró tí ò rí nǹkan kó lọ ní lọ́hùn lọ́wọ́ wọn wọ́n lò fún bá wà unique gbà mí tí wọ́n bá ní baytun yatimun tílẹ̀ bá lọ rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n á dálé kan kọ́ ọbẹ̀ sórí ilẹ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀ kò sí lé lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀ kò sí lé níwájú kò sí lé lẹ́yìn kò sí lé wọ́n mọ̀ ní àà baytun yẹtí àpọ̀nlé lọ́jọ́ fún léwu àbápọ̀nlé kọ́ wọ́n rẹ̀ dúró tó yẹtí mà ẹ wo ẹ tọ́jọ́ wípé ah irú ẹ̀ nìkan la ní àtúwárí rú ẹ̀ wọ́n máa ń lò báwọn bákan náà lọ́ba máa ò lè tí mù ẹ̀yútùmù yìí wọ́n máa ń lò fún nǹkan tó bá jẹ́ wípé gọ́fìlà ń bẹ́ńbẹ́ nǹkan tó wípé yutagọ́fàlù aniwu filibiri gbogbo wàtí máa fẹ́ ṣe dáadáa sí wọ́n ti gbàgbé gbàgbé ẹ̀sẹ̀ yìí yẹ̀tíìmù bàbá ti ra sọ fún àmọ́ tiẹ̀ wọ́n ra ti ìyàwó pàpà wọ́n ra ti màmá rẹ̀ pátàbá rẹ̀ àwọn ọmọ orúkọ ni wọ́n ti gbàgbé pé yakubu laa yí wòlẹ́ ọkàn mi tiẹ̀ ti fò kò sí rẹ o kò rán rẹ o ìgbà mi ń bẹ ti pé wọ́n ti tilẹ̀ kó lé yakubu mọ̀ ń bẹ ní agoko òru mu o bàbá kan ti sun ra wà ń darí wọ́n pe ẹlọ ẹlọ ẹlọ jí wọlé ó ní sì ní ibi tó sòsì ńgbà tí à ń jí ogún ọmọ yòókù wọn ò jí bí ọmọ yòókù náà ẹ̀yìn lẹ́yìn wọ́n sẹ̀ máa sàánú ẹ̀ wọ́n kó gbàgbé ẹ̀ kalẹ̀ náà. ìtẹ́ fi pẹ̀lú ọmọ orúkọ ni ẹ́ agbákejọ́lá ibi ìbùtọ́ òní àti inú súnmọ́ra wọn náà ẹ̀ ń tẹ́ pé oore rẹ̀ ọwọ́ gbẹ̀yìn ni ọ máa jẹ́ albiru yúbùtì wà dáadáa tí ó máa dọ́dọ̀ rẹ̀ ọwọ́ gbẹ̀yìn ni pé nígbò ìyàkúnlẹ̀ wà wá ah, ah, ah. ṣé oúnjẹ sẹ́kù ń bẹ̀ ní à. ẹ̀rẹ́ tẹ̀lé síbí kan bí síbí kan bí. wọ́n ti bóúnjẹ tán wọ́n á máa dájọ́ fún padà. wọ́n sọ dúró wọn ọmọ wọ́n bóúnjẹ wọ́n bò mọ́lẹ̀ ní o ìbá àtútù o. ìyẹn ló wá fà á tí a bá fi wá máa lo yẹtí mòfó bèrè. wọ́n máa ń lò fóbìnrin gan-an pípọ̀ nípa wípé wọ́n ma ọlọ́run dá wọn kí wọ́n máa ṣayé fún ẹni. kí ló sàfà ẹ̀wọ̀n àbá àbá àti o ti mọ iye bàtà tọ́ra lọ́wọ́ bàtà àṣẹlẹ́yà ìtẹ́ o lẹ́yìn ọmọ àpẹ́ à ẹ̀ bẹ́ẹ̀ mi ra bàtà ni ah ẹlẹ́ ọ̀kan mi ò tiẹ̀ sí bẹ́ẹ̀ o mẹ inṣàlá ọ̀dẹ́ màmú gbó kan náà inṣàlá tí n bẹ gbà ní ìparí October yìí yọ bọ̀ sí lọ́wọ́ November wọ́n sọ àfa tuntun aṣọ mi bàtàtẹ bàtàtẹ tún sọ́njọ́ yìí bọ́ọ̀ bọ́ọ̀ náà máa ń ṣàdúrà yìí ṣe sàárà bọ́ọ̀lù tó máa ṣe pé bọ́ọ̀sẹ̀ àgbàgbé kùsùpẹ̀pẹ̀ rẹ̀ àtàbọ̀ fagbọ́ọ̀lù àgbọ̀bíyà ẹ̀gbọ́n tí wí fọ́ọ̀mà rẹ̀ Fatima ní ogbó ti dé ni wọ́n ń pè afaapimu inni haliku fatafabbati. afaapimu inni haliku fatafabbati. lẹ́ẹ̀kan sí i inni haliku fatafabbati wàlá tẹ́jísàì kùlù nìsàì yẹtìmù. wàlá tẹ́jísàì kùlù nìsàì yẹtìmù. wàlá tẹ́jísàì kùlù nìsa ìyàtìmù. ó ní àfáàkímọ̀ máa mi fáàkímà. àfáàkímọ̀. ìní hálìkò ikú mo ti wọ̀ wájú mi. ìní hálìkò. gbogbo bí téèyàn ti ro funfun láyé nínú ara gbogbo bí irú máa wà lára láyé gbogbo ẹ̀ mo ti ro funfun. àfáàkímọ̀. Fatima sẹ. ìní àánìkọ bàtàdà bàtì. kíní ọjọ́ pé yọ pẹ̀ mọ́ yọ yà ní mọ̀ òun rí lára gbogbo tí mo máa jẹ́ gbọ̀n tí èdè alúurú bí mo bá ti jẹ́ nìṣẹ́ ọ̀ràn ni wọ́n ti wọ́n ń jẹ́ fún mi. Ojele àfàpímọ̀ ìní àánìkọ bàtàdà bàtì. Mo ní mo ṣe é fi eyín ẹnu mi tí mo fi máa fọ̀rọ̀ ń jọ̀n Fatima wọ́n ti ń lọ ẹja fún mi báyìí. àfàfimọ ẹni àlè kan bàtàtà bàtì. bàtàtà bàtì ọlọ́ni oní má gbòdú lẹ́mi dúró re torí wípé wàlá tẹ̀jìzà yìí kó ló ní sáà yẹ bí mú. wàlá tẹ̀jìzà yìí. النساء يتيم ولا تجزعي كل النساء يتيم má jẹ́ ẹ̀kọ́ jẹ́ pàyà fọ́nú ilé ayé lọ́rẹ̀ ẹ fi ẹ̀mí kó o lè máa pé ọlọ́run ni kó o so mọ́ kúlù nìsa gbogbo ọbẹ̀ láyé pátá yẹ̀tí mọ́ ẹn tó jẹ́ pé gbẹ̀yìn ni ẹ máa gbòòrè wọn sí ni ṣùgbọ́n tóbi bá ti dúró tọ́lọ́run yọ̀ọ́ wà rẹ́rìn gbẹ̀yìn wọ́n wọ̀ rí ọkọ̀ máa fẹ̀ tó ẹ̀dùn ọ́ torí wọ́n ní wọ́n fún ni ilẹ̀ yìí ẹni tí ń fún ní ọkọ̀ máa tọ́jú ara ẹ̀ kó tó rántí wọ́n ní ń fún. ooo mọ mẹ́ nìkan wàláhi wàláhi yóò ti jẹ́ tí ti yókù tó wọlé bí ó burú kẹ́yìn o ó ẹyin ilé rẹ̀ báyìí ni máa lẹ̀ ìgò kíni juice ni o kíni kan mr biggs àti ẹni tí ó pàlápàá ayé náà yóò ti jẹ gbogbo ẹ̀ yọ́n ṣe àmà wọlé bọ̀ wàrà kí ló tẹ fi ṣe báyìí lágbájá à oríṣi àwọn ọbẹ̀ náà ní ṣiṣẹ́ nífẹ̀ẹ́ yẹn ni bí ẹ̀kú ìyẹ̀kẹ́ kùtì ẹ̀ dànù. àfàpínmù ìní àlè kan bàtàtà bàtí wàlá dájísà yìí. wọ́n máa pè yí ẹ̀ tí mu tó bá pàdánù bàbá tí ó sì balaga ọmọ kanu tó bá wá jẹ́ pé ìyá ni ò ní mọ́ tí ó tí balaga bàbá ń bẹ wọ́n máa pè ní mùnkọ́tìrù tàbí àjíyù àínú wàjíǹ bìkẹ́sìrì àti yàwó ọ̀bàṣẹ́ra àjíyùn. mẹ́ṣà àjíyán kọmọ ọmọ rẹ̀ tó bá wá jẹ́ pé àti bàbá àti ìyá ní ò ní papọ̀ kò tó bàlágà làpíìmù lọ́rọ̀ wá pè kí ni máa pè o làpíìmù ìdán tí a bá wọ́n ń sa ọmọ òrukàn kalẹ̀ láyé méjìlú rí ọ bàjẹ́ pọ̀ balẹ̀ lọ́mọ òrukàn ọ̀jẹ̀ tó lọ lọ́ọ̀jẹ̀ dọ́bù wa tànàbí làpíìmù ni wọ́n wá máa tí a bá wá yí wọ́n wá wàlá nàbí dà. sallallahu alayhi wa sallam. ọlọ́mọ jẹ́ ń gbára nàbí sórí igbó dákòjá àjọ sórí lára rẹ̀ ní o àkọsẹ́ ẹ̀múlọ̀ ta ni. na wọ́n lé àkọsẹ́ mọ́ta sallallahu alayhi wa sallam àdàbí dàá pọ̀ wọ́n lé àdàbí dàá pọ̀ àdàbí dàá pọ̀ la hawla wala quwwata ẹ̀gbọ́n tó ṣe ọlọ́run wí ni ọkọ̀ mẹ́rin ní tí ń pè ní ìjọ ọmọ òrukàn torí pé bó ṣe dàgbà náà kọ̀ wá di ojú yẹn nígbà tí agbára dé fún ṣé ẹ mọ̀ pé in tó ṣe ni láàánú jù lẹni tọ́jọ́ wípé òsì ni wọ́n fi tọ́ òsì lè dàgbà ọlọ́run wa gbèrò wá fún lọ́wọ́ gbẹ̀yìn ó tún wá ń kokò bá àwọn olóṣì lọ́rùn ntí olóṣì mẹ́ta ní ọjọ́. ìtúntò olóṣì mẹ́ta nínú ọjọ́ ẹjọ bóyá ti fẹ́ túmọ̀ ọdún ẹ̀mí báwọn. naam kìí séèyàn rí. anabi sọ̀rọ̀ sálám nígbà tí dàgbà bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò kúnlẹ̀ tiẹ̀ bàbá bà wọ́n ò bí lójú bàbá rẹ̀ à ń kọ́ bí ọmọ ọdún bíi mẹ́fà mi lọ́lọ́ màmá tó kú mẹ́ ẹni tó jẹ́ bàbá bàbá rẹ̀ tó gbà ọ̀dọ́ Abdulmutalib òun olórí Mẹ́kà ńgbà náà ó ní kẹ̀kẹ́ nígbà bá tó tí a bá tẹ̀tẹ̀ ńlẹ̀ tán tó bá tó dé gbogbo ọmọ rẹ̀ tí ó jẹ́ pé àwọn àti bàbá ànàbí gangan oní ẹjọ́ wà ní kàtíkórì kankan náà bí ẹ̀ta tó jẹ́ gbẹ̀ fún bàbá ànàbí bí ẹ̀ta tó jẹ́ àbúrò fún bàbá ànàbí ṣùgbọ́n Abdulmutalib lọ́sàjọ́ bí ẹ̀ papọ̀ gbogbo wọn dùn báyìí tí bàbá wọn èdè wọn àjókòó ànàbí ibi ọmọ ẹkẹ wọn ti abọ́ sórí ìtẹ̀hún yóò ti jókòó tí ọmọ yìí sẹ bí wọn àfẹ́ máa lé lọ́rùn tàbí sọ̀rọ̀ níbi ẹfi lẹ́wọ́ báwo bá ń fọmọ mi lẹ́wọ́ yóò máa wá fọ́ra níbi báyìí lára yóò máa fọ́ra la àbí ọmọ wa yìí sí yìí sọ̀n lórí ìtẹ̀hún yóò máa fara ru bàbá wọn yóò lọ yóò pọ̀ bí ọmọdún mẹ́jọ ó lé díẹ̀ kótó de pé Abu Tọ́líbù wàá gbà ọ̀dọ̀ pẹ̀lú àsọtẹ́lẹ̀ tí Abu Tọ́líbù sọ tí Abu Tọ́líbù yìí ìyàwó rẹ̀ pọ̀ ọ̀rọ̀ tó sì fi pọ̀ ṣùgbọ́n igun ti Abu Tọ́líbù ìyá kan bàbá kan Abu Tọ́líbù ìyàwó rẹ̀ tó bí Abu Tọ́líbù náà ló bí abúlé ti bàbá nàbí irú àlẹ́ Abbas ìyá àti ẹ̀ yàtọ̀ ṣùgbọ́n Abu Tọ́líbù náà ni inú bí ẹ̀ náà bóòlù àbí ṣe wá máa ń ṣe sí Abbas bí bàbá sí kíni o sí ọmọ àbáàsì sì ni bí ọdún méjì lè jà níbí lọ ilé ìgbà wa mi ẹjọ ń bolo tí ń gbẹ̀sìn tiẹ̀ bọ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ tọ́jú pé bí ló fi jù lọ bó àbí ṣe ń wà sí bàbá rí. lo wọ́n lè bí àti dání mi pọ́n ikú bàálẹ̀ wà sí mi o bra ni o bra ni o ẹ jọ kẹ ẹ ní mo ṣe yé mi o. ẹ dákun sí ti ń ṣe yé aláwọ̀ èèyàn wá ń dọ́gbọ́ndọ́gbọ́n wọ́n wá fẹ́ gbé sọ́kọlù àwọn èèyàn bíi kí wọ́n lè pé alùsùn yàtọ̀ sí sálàfù tí a pè yẹn sálàfí pé ọ̀rọ̀ eléyìí àìsàn àti ìgbòho eléyìí wà èdè pík àsálàfí rèlé èdè pík ó sì sí àgbà méjèèjì ó sọ sí àgbà bẹ́ẹ̀ ni ó sàn gbọ́ gbọ́dọ́gbọ́ kan rárá ó wá ti á di pé àti ẹ̀wà amúlàwùjọ ọmọ kí wọ́n pè lálùsùn náà náà ah, ah, dáhà sàlàfíà nìyẹn. àwọn ẹlẹ́yàwó tí àwọn yẹn sì tó wà lọ ọmọ wẹ́rẹ́ alákìdára àwọn yẹn àwọn asálàfí àwọn àti pé gbáǹkó tún ní tíá mọ̀nàmọ̀nà wele gbogbo ẹni tí bá máa ti sọ wípé ẹ̀sìn mi wá wò mí ẹ lọ wò ní ń gba yín náà ni sọ sí ìjà yìí ló lè. ẹni tó wá jẹ́ àbútọ́líbù ìgbà tuntun sẹ́tọ̀ tó náà tó wá parapapòdà anabi mọ bó ṣe gbélé ayé òun bó ṣe gbé ayé òun ó sọ sọ wípé jaa fi sahihayn ìdàbọ̀ bukhari wa muslim min hadithi sahal ibn sada sa'idi ó ń sọ lọ ní káfílùlì yẹtìmí gbogbo ẹ̀ ń bá ń tọ́jú ọmọ òrukàn láwù olóńgbọ́n máa o àwọn olùgọ́rì tàbọ́mọ òrukàn ẹlòmíì ana wa huwa kahataini filijanna bẹ́ẹ̀ni àti ẹ̀ ó sì rí lálẹ́ jẹ̀nà rí o lábùdó mọ́mọ́ bukhari ni muslim nìyẹn lọ́wọ́ muslim eh, bukhari ni ana wakafiri yatain èmi àtẹ́yìn tí bá ń wo wakafiri yatain tí bá ń wo ọmọ òrukàn filijanna ti hákàrà wa asharo bisa babatihi salawatullahi wasallam alayhi anabi wa lo sababa rẹ̀ ẹjẹ́ alọ́nu kí ń bẹ̀rù sababa rọrọba wa ìka wo ni ẹ máa pè bẹ́ ìka ilé nítorí wípé ilé ẹ máa fi bú yàn sórí pé èsè yàn rí mo sì mọrú rẹ bí ara ṣe máa ń lò náà ṣùgbọ́n nígbà tó di pé islam wá dé fasọ́rọ́ tùṣàrù bìhá ila Allah fi tawhid tí wọ́n fẹ́ ń sọ̀rọ̀ ń pa alọ́sọ̀tàálá tí pé la ilaha illallah ọ̀kan sórí ọ̀kan ah kí ni wọ́n kó àwọn ọlọ́bàá ń rira wọ́n wá sí àásọ ní sàbáhà ìka àsàfọ̀mọ́ ṣùgbọ́n a bí pé ń bí sábàbí wọn á pè fúnra rẹ̀ gángan náà mú kú bẹ́ẹ̀. جاء من حديث وائل بن حجر رضي الله تعالى عنه أرضاه ومن حديث لا إله إلا الله لا إله إلا الله عبد الله بن الزبير رضي الله تعالى عنه أرضاهما أني رأيت صلى الله عليه وسلم موسى صلى الله عليه وسلم ọ̀dà kí ọmọ béèrè ìdájọ́ ṣùgbọ́n mo rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tára ń ṣàdúrà a máa ṣe báyìí mo máa ṣe báyìí mo rọ́pọ̀lọpọ̀ tí máa ṣe wọn ò sì béèrè ìdájọ́ lọ́wọ́ mi nítorí fi yẹ káàfọ́ kíyè sára nu àwọn èèyàn kan bẹ wọn ò ní wá bọ̀ wọn ò ní ìfẹ́ náà sì ni o bó bá ti ṣe nǹkan kan báyìí wọ́n ti wò pé ẹ̀sìn ni ọ̀jẹ̀ tí wọ́n fi síbẹ̀ iná ọ̀fà tó fi jẹ́ pé ẹni tí ojú bá ti lórí pé àwọn èèyàn ń tẹ̀lé ń tó pèrè ẹ̀ fún ẹ tí ò tó bẹ́ẹ̀ ń lọ fa ojú tì fún usaso yẹ kó n tẹ sọ njẹ nígbà tẹ ní àti ròrò ní ìsìn lọ́wọ́ awẹyìn lèrò lọ rẹrẹrẹ ní pé kílẹ̀ yẹ̀wù ah, kílẹ̀ wá wí tí wọ́n bá ti kó jẹ náà àwa náà kó jẹ nù ṣùgbọ́n àwọn ò tí ì lè kó jẹ báyìí àfi tí wọ́n bá kó jẹ. àfa àtúndò kò dé ni pé kó kíni jẹ. àbá àtúndò kò jó ni pé kó kéde jẹ. ọlẹ́rì màkì yẹn sọ̀rọ̀ ọdún. yà á wọ ẹni wọlé yìí rẹ̀ tẹ́tẹ́ ìgbàgbọ́ sáfọ̀ lẹ́yìn. ẹgbẹ́ adé ló sọ. ó ní murasa salam yadi'u tàbí nsàdùà wà kánà yushiru bí sábà hàtì tí wọ́n bá ń ṣàdúrà ara àwọn tàdọ́rùrù ní sọ́dọ̀ aláṣọ àtàlà. sọlẹ́ o. sọ́nà òṣèlú sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sàlámù alaykum. ìmọ̀kànwájú ọ̀yẹ̀ ká ti fi àdùn. جاء في المسند عند الإمام الحميدي وفي المسند أبي يالا وفي مسند أحمد من حديث ميمونة bintu kardam mẹ̀mí nà bintu kardam yìí ọmọ èké nù wá nígbà tá a ti sè hajj ọba ni kharajtu fi hajjatin hajjaha rasulillah sallallahu alayhi wa sallam fara'aytuhu ala rahilatihi wa sa'alahu abi an ashya mọ̀mọ́ sàkàlà mọ̀mọ́ àti hajj sábà bí sinmi bọ̀tùmọ̀ kéré gbà náà sọmọ́nù rí wáyà yìí lọ́bẹ̀rẹ̀ wọ́n ní àwọn wo àrísàsálàm fàkánì sàbábàtùrù sàbábà rẹ̀ atuwala mínàlì wùsùtọ̀ ó kò ju ọwọ́ rẹ̀ ó kò ju tààrin yìí lọ. ooo ẹyọ ṣẹbi sàbábà ni ó kò ju kí ni o wùsùtọ̀ lọ wàlúwùsùtọ̀ akusọrọ mi ma tẹ̀lé ya òun náà tún kéré sí o o ti kéré wàlí bínsìr bínsìrù náà tún kéré títí náà ó mẹ pé ọwọ́lẹ̀ báyìí jẹ̀mọ́ béèyàn bá tìrì bá a bà mí ni e ló jẹ fún mi rí bẹ́ẹ̀ kí n tó sọ tí yàrá bá náwó òkè eléyìí ni máa ga jù wọ́n wá ní káwá pélé ọwọ́ awálẹ̀ báyìí padà abàmì ẹ̀dá ni màá rí bá wọn tani màá rí bá ń tẹ́ ìwọ̀nyá ti wájú wáyé. àwọn àpàdà sínú aṣàmáyò al-mahmadiyya lílì imáàmù Tirmidhi rahimahullah rahmatan wasi'a. ètò kóńtì pàtàkì ó ní hadith yà wá hàlà àtàkàlà hindu bíntu àbí hàlà kí mo kọ́ rẹ̀ hindu bíntu àbí hàlà ó ní ẹ má wulẹ̀ pé wọ́n máa ròyìn sátà fún yín wà ká nà mu'tadila li khalqi gbogbo tí wọ́n máa pè ní oríkèéríkèé láàrin ẹ̀dá láyé tànàbí raimu rẹ̀gì rẹ̀gì sallallahu alayhi wa sallam. nǹkan wá dé àwọn àbá àti ìgbìyànjú o má àtàkà bùrù lílẹ̀ àtọ̀rọ̀. ìwáyà wa wá lọ́dọ̀ ìtọ́wọ̀ agbọ́dù báwọn jẹ́ ṣe gba ìwáyà wa nù tí bàbá bá wà bọ̀ ọ́ wà gba ìyáàdà kan ma ìyá yẹn wọn sọ pa yẹ pé panẹ́tì tù fi mà a èyí mo rí ara rí ọ̀pọ̀ àìmọye nǹkan gbàgbé àìmọye fi àmọye mo rí àwọn ìka ẹsẹ̀ rẹ̀ fàkánà tàbábàtù tàbábà rẹ̀ tó jẹ́ bíi tìka ọmọ ẹsẹ̀ atuwan olọ́gaju o náà yòókù wá ń tẹ̀lé ìwáyà lọ́wọ́ àti àfihàn àti èsè tọwọ́ tẹ̀tẹ̀ ní tẹ̀tẹ̀ tí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àti lélẹ̀ sallallahu alayhi wa sallam. ìjẹ́ sọ̀rọ̀ ìyókù ọ̀rọ̀ wa tẹ̀lé bọ̀ níbi ìtìtọ̀wọ́ ọlọ́ eléyìí lọ́gba jù ṣùgbọ́n bíi tẹ̀tẹ̀ ìmọ̀ ara ìmọ̀ palẹ̀ báyìí àti tẹ̀tẹ̀ níyà yẹn ń sọ àwọn ọ̀gá wa á sì gbọ́ wọn wá gbẹ̀rẹ̀ wọ́n yà á pẹ̀lú wọ́ gbogbo ẹgbẹ́ àwọn pẹ̀lú wọ́ mi tẹ́ kí alábí yẹn sábà mi ẹ̀dá. alábí yẹn sábà mi o. ṣé n túbọ̀ alábí yẹn sábà mi o. o ṣe ọlọ́yin sábà mi o. sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa Àgbẹ̀ náà kò fi àgbẹ̀ lẹ́yìn. Àgbẹ̀ yé. Bàbá àgbẹ̀ ló. Ah! Ẹ máa bì lọ́tà. Téèyàn bá kí wọ́n débẹ̀ yọ ọ́ dàrú. Òde báyé o. Jọ̀mọ́ ìta àmọ̀ tí kò o. Yọ ọ́ dàrú ní àkàrà. Kílẹ̀ wí. Àyọ̀ dàrú. Ẹ̀sùn ọ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà kárú ẹ̀ náà tí àyọ̀ dàrú máa lọ. Àti kí wọ́n yẹjú ẹ̀ báyìí. Yọ ọ́ dàrú o. Jọ̀mọ́ ah! ẹ wá máa jẹ́ àsọ wípé Ànábì yìí o tó fi ṣàṣíwájú. Ànábì yìí o tó fi ṣàṣíwájú. Èmi gbà ẹ̀gbọ́ o lọ́nà gbogbo. Ní tèmi èmi gbà ẹ̀gbọ́ o lọ́nà gbogbo. Ànábì wa bàbá Fáfímà tà. Ànábì wa bàbá Fáfímà tà. Báwo bá kó lọ? báwo valeu. dàgbà wọ́n láti wá dé wọ́n wá pe ànábì mi khairul maqulin tí wọ́n bá ní agbọ́mọ kan tó láyé tí ò ní àti ò ní bàbà ọwọ́ apàdà déèyàn ìwọ tó lọ̀gá wọn. pọ́ọ̀mù ìyá rẹ o ẹ sì wo ní ìgbàfẹ́ lọ́dọ́lọ́ tọ́jà rẹ láyé jọba kí wọn fún mọtò bójú kọ ọba ẹlọmọ òrukàn ibà jẹ ọjẹ. mo ọba àmọ ra ìjẹ. náà bọ́ọ̀lù tó dọ́kítà sàlám ó tún wá mà. jìrọ́nà tí a kó gbogbo ìjọba àwọn àwájú sàbáyà bùtùn àgbẹ̀ ìràkùnmí tí a bá lọ́wọ́ gan wọ́n wá fẹ́ pè. àwọn tí ń sì fẹ́ pé kínní yìí àwọn sọ̀rọ̀ báyìí wọ́n ti gbò jẹ́mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ wà lé ọ̀rọ̀ ọ̀rọ̀ kí wọ́n mọ̀ lù fún àná nítorí wípé tá a bá ti gbóru ẹ̀sìn ó ń kálukú máa ń fẹ̀mí ẹlẹ́mi a ti sọ ní tèmi wa a sọ ní ti ara wa tọ́ba wa jẹ́ pé lọ́wọ́ fi gbá yàn tẹ́ ẹ̀ pẹ́ fi gbá wa dára. Naam. nítorí pé wọ́n dára jẹ́mọ́ àkọlẹ̀ ti sáńtẹ́wà o na ọmọ tuntun wa débẹ̀ ẹjújẹlá míà bàbá dógún sí ọmọ tuntun ẹ wọ́n fún jẹ́lá míà bàbá dógún náà. لا حول ولا قوة إلا بالله zuhair ibnu zurot abu zurot òní ọ̀wà lídìí àwọn fámìlì kẹ́ gba owó dúkìá wọn nígbà ẹja àbí lòkó tán àbí wàá wé ní wọn àwọn tó sálọ sálọ àwọn ènìyàn pa ẹ̀yàn nàbí o amẹ́yí èèyàn làbí kókó gun tọ́jú wípé ìyàwó wọn ó di okó bá pé kọ̀tọ̀kọ̀ máa o àìmọye ọmọ ní ìdílé ọmọ òdúkà o àwọn èèyàn wá tètè wá lọ ronú padà wípé ah, kí ló lò kú fún ọmọdé ìsìn ó kú ti gbà yàwó tí a náà tó ẹ jẹjẹ àlọ gbà sílámù yìí. tó di bẹ́ẹ̀ àdúgbò fúlàní gbà wọn tọwọ́ tẹ̀lé kò sọ wípé torí ìyàwó ọmọ wọn dúkìá wọn ti yẹn gbà hmm. ní o. John oníyẹ sọba gbà sílámù máa múra máa lọ. mẹtìkì islam lórí sísá ó tó gbà kan òun islam ẹ̀ díẹ̀ dáadáa ó yí bí a bá tún ní james ó ní ẹ̀ fìdáwùsì máa mú lọ. máa mú fìdáwùsì lọ tó o bá lè gbà islam. ó kàn ló ti ìyàwó ìdáná wọn ní ìpó àṣàgbàlá ìyàwó ìṣẹ́wó tí wọ́n lè lẹ́sẹ̀ ẹgbẹ̀rẹ̀ rẹ̀. tọ́bẹ̀ ìdọ̀la padà nǹkan pọ̀ bọ́dọ̀ pa wá àti ẹ̀kọ́ káwá máa fi hàn gbó gbẹ́ ṣé ìsìlámù rẹ mọ́. báwo àbẹ́yẹ yóò ṣe fún mi o. ọ̀nà kò kí. nítorí ọmọ ìpínlẹ̀ o bọ́ọ̀bá tiẹ̀ bọ́ọ̀lù lórí kẹ̀kẹ́ tí ọ̀dà lórí ẹ̀sìn sínú ọ̀rẹ́ ni á. bẹ́ẹ̀ bí àwọn anú ẹ̀ ni. bóbi anú ẹ̀ ní ìsìlámù òbí ìyẹn ọgbọ́dọ̀ wí bẹ́ẹ̀ o wàlẹ́ àti ìbọn tó tẹ̀. ìjọ sọ pé tààrí àmà kí àlè bàyẹ̀ ọkọ̀ wáyé padà wọ́n di mùsùlùmí náà nù. wọ́n ti á fẹ́ pín ọmọ wọn wọ́n fẹ́ pín ìyàwó wọn fún ìsọ àtẹlẹ dákun bá ní dá ọmọ wa padà nǹkan ah àbí sàtẹlẹ mi kí lè fẹ́ kí n fi ó ní ṣùgbọ́n o afẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀dọ̀ ọ̀zọ́ ìwé ní sọ̀rọ̀ ó ní wọ́n ní kí n gbẹ́nu àwọn èèyàn sọ̀rọ̀ àbí sàtẹlẹ sọ̀rọ̀ mọ̀ pé àwọn àwa dínwìn àwọn tí wọ́n fún ọ lọ́wọ́ ọ̀dọ́ wọn ní ẹgbẹ́ wa gbàdá nígbà kékeré tí wọ́n ti fún ọ lọ́wọ́ àwọn àǹtí màmá rẹ̀ tó fún ọ lọ́mú ń bẹ́ẹ̀ nù ẹ̀sìn ọkùnrin lónìí o. ń ah. bu ọ̀dà màmá rẹ kí ń fún ọ lọ́mú ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn yìí o. tí a bá wá lé èèyàn sì gba ọmọ kan tó láyé tí ò níyà tí ò ní bàbá tí ò tẹ tí ò máa bóyàn ní nǹkan tí èèyàn máa ń rí lẹ́bùn lọ́dọ̀ ẹ̀sìn yẹn bá tọ́jú ọmọ ńgbà náà tí a sábẹ̀bí kan ṣe pé ntọ́ bá lè já ọ já sí ààrẹ kankan kan ju kọ́lọ̀ là ń wojú lọ wà á ń tàwọn ìwé kúrò ìbí ọ̀sán jáde nìyẹn gbogbo ọkàtọ́ la yẹ wá yà rẹ ọ̀gá lọ́rùn náà jẹ́ mbẹ́ ṣùgbọ́n tó ọba wá fẹ́ tẹ̀sán padà tó ọba jẹ́ lómi ìyàn gbàtọ̀ bá ń tọ́ dáa fún wà láì tí ọba tẹ̀sán yóò kó owó ṣe dáadáa ṣùgbọ́n kọ́ ọ̀sẹ̀ tó lè ṣe dáadáa tó ọ torí pé wọ́n lọ dáa jù ẹ jẹ́ ń gbà tó tó torí rẹ̀. àwọn tó kulẹ̀ yìí èmi ti dá láàbò ara ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn mìíràn ti pọ́n la hawla wala tí mùsùlùmí àbá tí ìwọ bẹ àdàwọ orí àdàwọ ni o wàlúùláàhì bó o dúró ọmọ akẹ bọọdẹ ọmọlẹ́yìn ọmọ akẹ bọọdẹ ọmọdé ọmọ akẹ bọọdẹ àbá ọmọ akẹ kí wọn sá máa bẹ gbogbo àbújá kò jẹ nítorí ìmú rẹ àbújá kò jẹ nítorí ọ̀nà rẹ àbújá ni bàbá ọbẹ ìpè olùkùnà alẹ́ iná ọ̀hún láwùrọ̀ ìfi kẹrọ mi. Òmùnúnà alẹ́ iná ọ̀hún láwùrọ̀ ìfi kẹrọ mi. Fáàntà ìmọ̀rún nàrújú wà náà dẹ́kìrú. فأنت فإنك المره نرجوه وندخر فإنك المره نرجوه وندخر فإنك المره نرجوه وندخر أمن على بيضة قد عاقها قدره أمن على بيضة قد عاقها قدر ممزق شملها في دار يا ديار ممزق شملها في دار يا ديار ممزق شملها في دار يا ديار أبو قتلها حربه تافا على حزني أبقت لها الحرب هتافا على حزني على قلوبهم الغماء والغمر على قلوبهم الغماء والغمر على قلوبهم الغماء والغمر إن لم تداركهم نعماه تنشرها إن لم تداركهم نعماه تنشرها يا أرجح الناس حلما حين يختبر يا أرجح الناس حلما حين يختبر يا أرجح الناس علما حلما حين يختبر يا خير طفلي ومولود ومرتجب يا خير طفلي ومولود البشر في العالمين إذا ما حصل البشر في العالمين إذا ما حصل البشر تمنون على نسوة قد كنت ترضاها تمنون على نسوة قد كنت ترضاها إذ فوكت تملأه من محضها الدرر إذ فوك تملأه من محضها الدرر أمن على نسوة قد كنت ترضعها أمن على نسوة قد كنت ترضعها وإذ يزينك من تأتي وما تذر وإذ يزينك ما تأتي وما تذر وإذ يزينك ما تأتي وما تذر زهيري لا تجعلن كمن شالت نعامته لا تجعلنك من شالت نعامته واستبق منا فإن معشر زهر واستبق منا فإن معشر زهر واستبق منا فإن معشر زهر إنا لنشكر آلاء وإن كفرت إنا لنشكر آلاء وإن كفرت وعندنا بعد هذا اليوم مدخر وعندها عندنا وعندنا بعد هذا اليوم مدخر نعم وعندنا بعد هذا اليوم مدخر بإذن الله الواحد الوهاب ibi tá a ti gbé tẹ̀síwò níjọ́ mẹ́jọ nù á wà fọ orin pé torí pé àwọn kankan bẹ̀rẹ̀ lọ́jọ́ wípé ẹnu àná bí kò ti jáde tọ́lọ̀ ti sáyìn rẹ̀ tó yẹ pé kọ́ọ̀lù mìntọ́hàbí yìí ìkútàbàtà àtẹ̀sírí tàbí lọ sí níṣẹ́ tàbí tàbí lọ sọ tọ́lọ̀ wá sáàbù ẹ̀ tọ́tọ̀ dẹ̀ sí. gbọ́nà kọ́ọ̀lù màkùlì pé ẹn tó lóore jù nínú pé àgbà ọmọ tó wá yà ìwádìí ẹnu zọ̀ ẹ̀wì ló ti bóde sọ́ọ́sì ọlọ́run kí wá láwọn nǹkan ń wí. كلا حسنى وحسنين بيعون من الرحمن وإن كان في البقية نستمر من هذه الخطة في التفسير القادم إن شاء الله تعالى هذا وصلى الله وسلم محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله.